I stand up, I stand up and dance, cause I know, I know just what you like. Woo! Èmi tí mo gbà sí ọmọ ẹ̀lẹ́ tó já sí confam pé mo já sí mo confam pé mo já sí. Èmi tí mo gbà sí ọmọ ẹ̀lẹ́ tó já sí confam pé mo já sí mo confam pé mo já sí. Ìbàdí níjọ́ wa ò ṣe pamparara eh. pamparara ìbàdí ni ìjọ wa o ìbàdí ee eh. ìjọ ya ni ìjọ wa o oya pamparara òsè pamparara ee eh, pamparara ìjọ ya ni ìjọ wa o ìjọ ya òsè ìjọ ya a ti bẹ̀rẹ̀ náà nìyẹn hmm. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ìjọyà lẹ́tọ̀ ètò níjọyà níbi tẹ́tí máa ń ṣe kí ni tẹ́tí máa ń gbádùn ara yín tẹ́tí máa ń dá pẹ́rẹ́pẹ́rẹ́ sílẹ̀ tẹ́tí máa ń gba gbogbo ìjó ìgbáládùn you know all the time this is what we do for you to have fun you gotta get yourself connected tẹ́ ẹ bá ti wà connected ti ṣe yòó you ain't connected to anything ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí hoops ẹ wo onílẹ̀ ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ìtorí pé kí ni mo máa fún yín back to back to back to back to back. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó ní mo tábìlì sí aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó gbásìkì tó dùn tó kí tó tún ṣe kí ni tó ìbòbò yes so that's how we do it. Orin tí máa kọ́ fún yín lónìí torí pé kí ni no time to check time lórí aago mi tí wọ́n ti wà ní bàbá yìí oh my gosh we just need to dance all day long. <laughs> Bẹ́ẹ̀ni mo fẹ́ bẹ̀rẹ̀ láti ọwọ́ Naira Marley that guy that guy ń ṣe bẹbẹ lọ́wọ́lọ́wọ́ torí pé kí ni statue ẹ̀ gan kò gbẹ́yìn irú jésù máa ń jẹ́ kò gbẹ́yìn he's got a beautiful smile dreadlock that dreadlock Oh, wà exceptional bí wọ́n you know bóni bó ṣe ṣe you know wọ́n very very unique tẹ́ dreadlock lórí everybody i'm like oh this dreadlock but his own is just quite unique ó wá features Latin. oh gosh this Zlatan about ti wà nínú orin ó yẹ kẹsì mọ̀ wípé on point The zanku things on point ni ẹ kọ́ lọ gbọ́ illuminati ha many money like illuminati láti ọwọ́ Naira Marley featuring Zlatan combo tó bad ngani à ń bọ̀. spending money like Illuminati. Benny <laughs> when you spend money like Illuminati Illuminati ó yẹ kẹ́ ti mọ̀ wípé spending money ló bá dé mo like ẹ̀ torí pé kí ni àwọn mídíà wà mẹ́kàn fún ẹ̀yin rẹ̀ oyin rẹ̀ o ìjọ tòun ó yàtọ̀ zanku dance everywhere òun gan ni Zlatan so night video outdoor shoot indoor shoot so on point ẹlẹ́nkejì tí wọ́n ní fún yín lónìí mo sọ fún yín pé kí ni chacha ni tẹ́rọ̀bà lórí ètò àìtó yín Ijoya. Then you talk about DJ Cuppy. Some call it Copy Cuppy, yeah. C-U-P-P-Y. Nínú orin yìí kò fi DJ I don't know why. Torí pé kí ni ó feature Cesar Mali, Cesar Mili, yes, sorry, mix up. Cesar Mili, ó feature Otter, then Kwesi. Oh my God, what a combo pack. Kí gan lórúkọ orin yìí? Abena, Abena Abena bena. Lọ́dẹ do me wáyọ̀ oh, Benny. Abena ni orúkọ orin yẹn. Outdoor shoot, indoor shoot nice cars bẹ́ẹ̀ ankara oh my god ìgbà tí wọ́n kọ́ rí fídíò yìí mo eh kópì so let's lè tiẹ̀ wọ ankara látòkè dé ankara background everything which means pé all team blend pẹ̀lú international and local flavor. That and local flavor, you know very very on point ankara touches yẹn ó gbásíkì ó tayẹyẹ we'll be right back à ń